سورة الحاقة بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. alḥaqqa. òdodo tí ó dájú náà àjíǹde. malḥaqqa. kí tilẹ̀ ni òdodo tí ó dájú náà وما أدراك ما الحاقة kí ni yóò mú ọgbọ́ àgbọ́yé òdodo tí ó dájú náà. كذبت ثمود وعاد بالقارعة. àwọn ará Thamudu àti àwọn ará Aadu pé àkàn kan kókó ọjọ́ àjíǹde náà nírọ́. فأما ثمود فأهلكوا بالطاغية àwọn ti sàmúdù apá wọn rẹ́ pẹ̀lú igbe tó le koko. وأما عاد فأهلكوا بريح صرصر عاتية àwọn ti àádù apá wọn rẹ́ pẹ̀lú atẹ́gùn àgàn tí ó le koko tí ó lágbára. سخرها عليهم سبع ليال وثمانية أيام حسوما فترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية Ọlọ́run fẹ́ lé wọn lérí ní òru méje àti ọ̀sán mẹ́jọ láì dáwọ́ dúró ìrẹ́ yóò rí àwọn ènìyàn náà tí wọ́n ṣubú lọ sínú rẹ̀ bíi gbòǹgbò dàbínù tí ó wó lulẹ̀. فهل ترى لهم من باقية. ǹjẹ́ ìrẹ́ rí ẹnìkan tó ṣẹ́kù nínú wọn. وجاء فرعون ومن قبله والمؤتفكات بالخاطئة àti pé fìrìhàwùnà dé àti àwọn tó dé síwájú rẹ̀ àti ìjọ tí ó pe àwọn ànábì rẹ̀ nírọ́ pẹ̀lú ìdẹ́ṣẹ̀. فعصوا رسول ربهم فأخذهم أخذة رابية. wọ́n lòdì sí òjíṣẹ́ olúwa wọn nítorí náà ó jẹ wọ́n níyà tí ó le koko. inna lamma taghal ma'u hamalnakum fil jariyah. dájúdájú àwa ni a gbé yín gun ọkọ̀ nígbà tí omi bo gbogbo nǹkan mọ́lẹ̀. لنجعلها لكم تذكرة وتعيها أذن واعية. kí àwa lè ṣe é kí etí tí ó mọ nǹkan sọ bá a lè sọ nǹkan tí ó gbọ́. فإذا نفخ في الصور نفخة واحدة nígbà tí a bá fa fèrè ní fífan ẹ̀ẹ̀kan ṣoṣo. وحملت الأرض والجبال فدكتا دكة واحدة. àti pé a gbé gbogbo ilẹ̀ sókè àti àwọn òkè a ó sì wó wọn lulẹ̀ ní wíwó ẹ̀ẹ̀kan ṣoṣo. فيومئذ وقعت الواقعة ní ọjọ́ náà ohun tí yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀. وانشقت السماء فهي يومئذ واهية àti pé sámà yóò pín sí méjì tó bẹ́ẹ̀ yóò sì fi di yẹpẹrẹ. والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية àti pé àwọn mẹ̀lẹ́kà wọn yóò wà ní ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ rẹ̀ àti pé àwọn mẹ̀lẹ́kà mẹ́jọ ni wọn yóò rú àlìárà sí olúwa rẹ̀ ní ọjọ́ náà lókè wọn. يومئذ تعرضون لا تخفى منكم خافية. ní ọjọ́ náà a ó ṣẹ́rí yín sí ìṣirò iṣẹ́ kò ní sí àṣírí yín kan tí yóò pamọ́. فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه nígbà náà ẹni tí a bá fún ní tírà tiẹ̀ ní ọwọ́ ọ̀tún rẹ̀ yóò sọ pé ẹ gbà kí ẹ ka tírà mi. إني ظننت أني ملاق حسابيه dájúdájú èmi ti mọ àmọ̀ dájú pé èmi á bá ìṣirò iṣẹ́ mi pàdé. فهو في عيشة راضية nígbà náà òun yóò wà nínú ìsẹ̀mí tí ó ń yọ́nú tí a yọ́nú sí. في جنة عالية nínú ọgbà àlìjánà tó ga. قطوفها دانية èso rẹ̀ wà ní àrọ́wọ́tó. كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية ẹ máa jẹ kí ẹ sì máa mu pẹ̀lú ìgbádùn nítorí ohun tí ẹ ti tì síwájú ní àwọn ọjọ́ tí ó ti kọjá. وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه. ó ṣe o kì bá sì dára kí wọ́n má fún òun ní ìwé iṣẹ́ òun. walam adri ma hisabiyah. àti pé èmi kò ti mọ ohun tí ìṣirò iṣẹ́ mi jẹ́. ya laytaha kanatil qadiyah. ó mà ṣe o ohun ìbá ti gba ẹ̀mí mi tán pátápátá. ma aghna anni maliyah. ọ̀rọ̀ mi kò rọ̀ mí lọ́rọ̀ lónìí. هلك عني سلطانيه gbogbo agbára mi ti parí lónìí. kùdùhù fagulù. ọlọ́run yóò sọ pé ẹ kì í mọ́lẹ̀ ẹ dé ní mọ́wọ́ mọ́rùn. thumma al-jahima sallu. ẹ sọ sínú náà jahim tí ń jò fòfò. ثم في سلسلة درعها سبعون ذراعا فاسلكوه فاسلكوه lẹ́yìn náà ẹ wọ́ ọ sínú ẹ̀wọ̀n tí ó gùn ní àádọ́rin ìgún ọ́ ẹ kì í sínú rẹ̀. إنه كان لا يؤمن بالله العظيم. dájúdájú òun kò ní ìgbàgbọ́ sí ọlọ́run ọba tó tóbi. ولا يحض على طعام المسكين àti pé òun kò gba ènìyàn níyànjú láti bọ́ àwọn aláìní. فليس له اليوم هاهنا حميم nítorí náà kò ní í sí ọ̀rẹ́ ìmọ̀lẹ̀ fún oníbí lẹ́ni. wala ta'amun illa min ghislin. àti pé kò ní í sí oúnjẹ fún ojú ìjẹkújẹ àwọ̀ yín wọ̀jẹ̀ lọ. la yakuluhu illa al-khati'un. kò sí ẹni tí yóò jẹ́ ju àwọn ẹlẹ́ṣẹ̀ lọ. fala uqsimu bima tubsirun. nítorí náà mo fi ohun tí ẹ rí búra. wama la tubsirun àti ohun tí ẹ kò rí búra. innahu laqawlu rasulin karim dájúdájú alukurani jẹ́ ọ̀rọ̀ òjíṣẹ́ kan tí ó ní àpọ́nlé. وما هو بقول شاعر قليلا ما تؤمنون. àti pé òun kì í sí ọ̀rọ̀ akọrin kan ìgbàgbọ́ yín kéré púpọ̀. ولا بقول كاهن قليلا ما تذكرون. àti pé kì í ṣe ọ̀rọ̀ adífá ìrántí yín kéré púpọ̀. tanzilun min rabbil alamin. ohun tí a sọ kalẹ̀ láti ọ̀dọ̀ olúwa gbogbo ayé. walau taqawwala alayna ba'dal aqawil. tí ó bá ṣe pé òun ànábì dá àdápa irọ́ mọ́ wa ni nínú ọ̀rọ̀ náà. لأخذنا منه باليمين. àbá ti kì í mọ́lẹ̀ pẹ̀lú agbára. ثم لقطعنا منه الوتين lẹ́yìn náà àwa ìbá já iṣan ọrùn rẹ̀. فما منكم من أحد عنه حاجزين. àti pé kò ní í sí ẹni tí yóò lè gbà á sílẹ̀ lọ́wọ́ wa nínú yín. وإنه لتذكرة للمتقين àti pé dájúdájú ohun alukurani jẹ́ ìrántí fún àwọn olùpáyà. wa inna lana'lamu anna minkum mukadhibin. àti pé dájúdájú àwa mọ̀ pé àwọn olùpẹ̀ alukurani nírọ́ wà nínú yín. wa innahu lahasratun ala al-kafirin àti pé dájúdájú òun yóò jẹ́ àbámọ̀ fún àwọn tí kò gbàgbọ́ kèfèrí. wa innahu la haqqul yaqin. àti pé dájúdájú òun jẹ́ òdodo tí ó dájú. fasabbih bismi rabbikal azim. nítorí náà ṣe àfọ̀mọ́ fún orúkọ olúwa rẹ ọba tó tóbi.